Hmm. حتى nípa ìtura الحساب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا عن فاقه وتعفسا من حاله فإنه من أفضل الأعمال أتفهما في اللجن كراهة أفضل من المجد جملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف حرمت عليكم أمهاتكم وبناتكم وخواتكم وأماتكم وعالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم لاتي يلدنكم وعلاتكم láti dàhálẹ́tún bìhínà fàyí lámùtàkùnrin dàhálẹ́tún bìhínà aláàjù náà lẹ́kùn wà láìlú àmúnáàlùkùn làdínà nílé àṣìlá fún wà á ń bá nínú àwọn bẹ́ẹ̀ náà ní òkúta ilé ìlànà bá ní sàlábà. إلا كان panupọ̀ ká sọ pé máṣá lọ láàkùnwátà ìlà bìlà máṣá lọ láàkùnwátà ìlà bìlà. Ọlọ́run, ìwọ̀n ló ń ṣe ò, wọ́n jà wá dára wa o wọ́n ti wálẹ̀ ní gbogbo ọ̀nà wọ́n ti wálẹ̀ ní tí ò tó ṣẹ́jú kan wọ́n ti wálẹ̀ wọn. èèyàn ò lè jẹ́ èèyàn abọ́lọ́mbà rẹ̀ lọ́wọ́. láì sí agbára ọpẹ́pẹ́ náà bá a ṣe ní agbára mọ́ a sì bẹ́ wọ́n bá ní gbà á. bí bá a ṣe dúpẹ́ náà lọ ó ṣàánú wa àyè dúpẹ́ tán ìwọ̀n lábẹ́ dúpẹ́ náà. ọkùnrin kan tọ́lá ń ṣe orin fún ọ̀hún dájú kan ní ẹ̀yà lọ́la kó ìláyé òṣèlú tí a kó ìláyé ọlọ́jọ́ ọlọ́bí ọ̀sánṣẹ́ ọlọ́mọba ní ayémọ̀lẹ́kà nínú àánú ẹ máa mú lọ sáré ìjẹun náà lọ́ba ní à àánú láàrin àádọ́rin ọdún tó ẹgbẹ́ lọ́wọ́ jẹ́ mọ́ náà ni. Ọ hmm. bá mi gbà kó burú ẹ dá padà gbogbo ẹ̀sùn tó sùn láàdọ́rin ọdún ẹni dúkan ojú rẹ òun gbà bẹ́ẹ̀ òṣùwẹ̀ ìjọba wa fẹ́ fi san san àwọn tó fi sọ̀rọ̀ san ọba lọ́nà na ọ. wọ́n tún wẹ̀yìn lọ náà wọ́n ní kí làwọn wẹ̀yìn fún ọlọ́lọ́run òun tó wò lẹ́yìn ọlọ́run rè ní òun tún bá ọlọ́run òun bó o fóun ṣe lọ ṣé á rí mi ó ti bẹ̀ sí ẹgbẹ́ kí tó kù. nípa báyìí àánú rẹ ń là ń rẹ bẹ̀ ọ́ gbogbo àìkọ́ yọ́nú sí wa. lẹ́yìn eléyìí a tún tọrọ ìkẹ́ àtìgẹ́fà nínú ìlú lẹ́yìn wá gbà náà àwọn àfáà wa tí wọ́n ní orí báyìí òní láti ṣe abdulbaki muhammad ayélujáfínláàmù ọgbàkàrà láàmù àti gbogbo àwọn tí àjọ iṣẹ́ pọ̀ olóyè àyẹ̀tàn ò lè dáṣẹ́ o ọlọ́run nìkan ni ọ̀wọ́ onírànlọ́wọ́ àwọn alárúbáwá wọn ní yáàdù wá hídù láti sọ fún ọwọ́ kan ò ṣe é pàtẹ́wọ́ tó o bá sì lè fi pàtẹ́wọ́ dìde ilẹ̀ kọ́ ọkọ̀ kan pàtẹ́wọ́ kárí. àwọn tọ́lọ̀ ń kó ti ànábì náà ló ti rìn lọ́wọ́ àwọn náà sì ló tún kó ti bàbá àmì alága ẹ̀ gbogbo wa náà ọlọ́run gbogbo wa lápapọ̀ wọ́n fàárẹ̀ ní wa. akíyọ̀ náà ni alága ohun gbogbo ìbẹ̀rẹ̀ islam dé gbàtí àǹfààrà ni ẹ̀ǹbọ̀. bàbá wa olóòsì olóòsì olóyè olóòsì náà ti dé àti ẹnìkejì wọn náà olóyè wa pàyípatẹ́ bóyá wọn ń bọ̀. aha na akpa lónìí wa bukatu mubaraka nìka àbọ̀rọ̀ gbogbo yín la kí àwọn onílé wa àlejò wa akéyìn o ọba tó ní ẹ̀kọ́ àjọ wọ́n sì dín ní ẹ̀sùn àdáhùn. tó ẹ dákun

àlélẹ́mọ̀ máa ń yó hásùn ní akówá ìjà ẹnu èèyàn láti mú ìmọ̀ iná a sì máa fọn o ní ọ̀jẹ̀ tí mò sẹ́kù. etí àwa àǹfààní wa kó tó ti gbàgbọ́ sínú àlùkùrán a fẹ́ tẹ́wọ́ sọ́nà náà ọba tó gba àdúrà nẹ́bí wa èyí tó ṣe fún abdulẹ ọmọ abbas ah, ọlọ́run gbà ó gbogbo àwọn èèyàn ní tọrọ tọrọ nínú ìṣàjọ afọ́n gbọ́ngàn òbí ọ̀dọ̀ abdulẹ ọmọ abbas ọlọ́run ò wíìlà ọfà tí òfin ah abdulẹ ọmọ abbas àdúrà náà ti gbàdé lórí. àlọ́rin ní ọlọ́ báyìí ṣe ní àfà pàkíyò sáàbì sọ fún wa pé lẹ́sà kúlù ààyè ní fàkíyà gbogbo ẹni bá wá nínú ìsìn jíjẹ́ fàkíyò àwọn fàkíyò wà lọ́tọ̀ ọlọ́lá báyìí fún ní àgbọ́yé ẹ̀sìn jẹ́ kó máa sì fún tẹ̀dọ̀ àlùkùránì.

O wá ní afẹ́sọ̀rọ̀ ẹ̀ lónìí ohun tí a gbà sọ́wọ́ yìí ká tọ́jú ẹ̀ àwa náà fi ń a fi ń a sì ń kọ ojú ewé a ti rí àtinú tírà tí lọ́nà ìtumọ̀ pamọ́ sí ọlọ́run ló ní bí wọ́n bá ó nímọ̀ tó ọmọ nǹkan tó fi ń pamọ́ ebí àwọn kan. káṣí ẹ̀kọ́ orí lákọọ́lẹ̀ inú ìsàn lọ́kọ́ọ́lẹ̀ láwọn bá fi pamọ́ ń kọ́. tó ẹni tó bá ti rí ọ̀kan ń bẹ̀ ọjà kan kọ́ mọ́ fàyà ẹni tí ọ̀bà rí ẹgbà lọ́wọ́ ẹni tí ó rí pàápàá ẹ̀yàn ẹlẹgbẹ́ wa àgbẹ̀ akẹ́kọ̀ọ́ ẹ ká máa gbọ́ ohun tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. وهو الحافظ ابن عساكر في تعليمه بسنده الى عباد بن محمد انه قال نعم كتب رجل arákùnrin kan ọkọ ọkọ àwọn ìbéèrè kan rẹ sí àbílẹ̀ ọmọ abbas wọ́n fẹ́ fi wò ní o sàn fẹ́ máa ń pín sí méjì ẹni tí ó mọ̀ náà kan ti ń béèrè ẹni ó ti mà ti tún ń béèrè ẹni ó ti mà ń béèrè ọlọ́run fẹ́ òun fẹ́ fi mọ ògbó ọlọ́run ọlọ́run ṣe fún àbẹ̀lẹ̀ ọmọ Abbas ó wá kọ ìbéèrè láwọn tó nípa. ọlọ́run síjú àánú rẹ ètò síwò wà mọ́kàkó ọlọ́run síjú àánú rẹ wò wá ó ọ̀gá orin tọ́lọ́run ṣe fún yàn ní kókó nímọ̀. àwa ń béèrè ìbéèrè àwọn tọ́kọ́ béèrè. àṣé ìfẹ́ ìrọ̀lọ́wọ́ náà wà ládàmú nàbẹ́là. wọ́n ní wọ àbílẹ̀ ọ̀nà sọ fún wa kí ni nǹkan kan. ṣé kò ní ẹran lára kò sì ní ẹ̀jẹ̀ ó sì sọ̀rọ̀ àkùránù sì tọ́ka sí nínú ló ti tọ́ka sí kí ni nǹkan ọ̀rọ̀ àbúrò bàbá ẹ̀sìn ní sókò àbọ̀tán olódùkú ó ní mọ̀ nsó. wàá ṣe é ẹ̀rí tí kò ní ẹran lára tí ó sì lẹ́jẹ̀ tóun náà sì rìn falala alùsà lórí ilẹ̀ kí ni nǹkan náà. wàá ṣe é lẹ́yìn wo wọn á lọ sáré padà. ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní kí tún ní nǹkan kan tí kò ní ẹran lára tí kò tí kúránù sì so nípa wà tún ní ìwà abdullahi abbas kí tún ní nǹkan méjì tí wọn ò ní ẹran lára wọn ò lẹ́jẹ̀ wọ́n sì bá wọn sọ̀rọ̀ wọ́n sì mí sí wa. karùn-ún kí ni òjíṣẹ́ kan tí ọlọ́run rán kò sí inú àwọn àlùjọ̀nù kò sì sí inú àwọn èèyàn kó kò sí inú màlẹ́kà ọlọ́run sì ránṣẹ́. wàhálà ti mẹ́ta ti fún mi àhánà sí àárọ̀ ẹlẹ́ẹ̀kẹfà kí ni ẹ̀mí kan tó kú. sórí pé ọlọ́run wá tún fi ẹ̀mí nǹkan míì ló fi wá yí ló fi dá láyé. wàá tó ń ra ayé ìṣẹ́ra kàwọn ọlọ́run á tó ohun rẹ̀. ní ìgbà mélòó ni kọ́nà àwọn tó pàṣẹ pé kọ́nà fọwọ́ ara rẹ̀ jù sínú òkun àdújọ́ tó di náà ni ló lọ sínú òkun afẹ́nà nǹkan nípa rẹ̀ wà á bì lẹ́wọ̀n máa bá a sùn. nígbà ọlọ́jọ́ ọmọ sínú òkun ọjọ́ àwọn lọ́lọ́ lọ́kùnrin wa. ẹlẹ́ẹ̀kẹsàn-án bàbá wa ádámù àlẹ́sàrà bóun ló ṣe ga tó afẹ́kọ̀ọ́ sọ fún wa. bàbá ọdún mélòó ni bàbá wa adamu gbé lórílẹ̀ ayé. bàbá ìgbà tí fẹ́ ta ló kó sẹ́yìn lọ́wọ́ ni aláàkejìlá àbílẹ̀ ọmọ abbas fún wa nírò ẹyẹ kan tí kì í yé tí ìtún ṣe éélà gẹ́gẹ́ bí obìnrin ó jẹ́ béèrè méjìlá bá a bá tiẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ ká mọ̀ sí i. ọmọ àbá ń sọ fún àbùkù àárọ̀ ti pẹ́ wọn náà sì dùn báyìí nígbà pété ìrẹ́lẹ̀ kó máa gbọ́ àtẹ̀yìntẹ́ pẹ̀lú ẹ̀. ilé ìjẹ́ àǹfààní fáwọn ọmọ akéwì ni o ìdáhùn rẹ̀ wá rèé o lẹ́yìn tó ti orí ahọ́n àbílẹ̀ ọmọ àbá sì jáde ó ní alákọ̀ọ́kọ́ èyí tó béèrè pé kí ni nǹkan tí kò lẹ́ran la ò lẹ́jẹ̀ tó sì sọ̀rọ̀ abdulhamu abasi ó nínú ẹjọ́ ànámọ̀ ni o ó nínú ẹjọ́ ànámọ̀ kò lẹ́ran o. ọlọ́run sì bá sọ̀rọ̀ ó sì mí sí wá o wọ́n ní ọlọ́run fún sẹ́wọ̀n ó yìí tọ́ka kùnrin ó ní wọ́n lọ sọ́ọ̀tù pọ̀. ó ní ẹlọ́wọ́ kùnrin ọlọ́run sì bí àánú ó ní pọ̀. àádọ́ta súrà ọgbọ̀n àyà ọlọ́nijọ́ tí wọ́n sọ fún jáànámà pé àlébútàlù wọ́n jáànámà só o ti kún àbẹ́rò àbí àyè tó wà. tí wọ́n mọ̀ ayé mẹ́ ẹ̀ máa fún wa. tó ẹ̀ máa fún lọ́mọ sí alọ́mọ náà. kódà anábì sọ ó ní jẹ́ àná náà ní mẹ́nu dó alimi masiri ẹ máa kó ẹ máa káwọn ọmọ ní wá lọ́mọ màsí alọ́mọ náà ẹ jẹ́ fún bẹ́ẹ̀ fẹ́ wà ọjọ́ ń lọ ẹ máa kó ẹ wá. wọ́n nígbà tí ọba tí ọba ṣáṣáṣá ha jẹ́ ọmọ wa ọlọ́nà wọn wà pé kínní kan. sáńgbé wá wọ́n ní pè nǹkan nǹkan ọ̀hún ní kàtìkàtì kàtìkàtì. ọlọ́run mọ́jọ ká sí kàbí ọwọ́ ọ̀ràn wa. ọlọ́kọ̀ọ́kọ́ ni o wò ní béèrè o. èkejì tó sì béèrè pé kí ni tí ò lẹ́ran tí ò tóun náà rè tó rè falala lórí ilé ọlọ́run. kí ló àbúrò ọba fẹ́ fi yíjú padà ni ọ fẹ́ fi dà láàmú ni pé kí ni ọ̀lẹ́jẹ̀ tí ò lẹ́ran tí ó ọlọ́pàá musa ni tẹ́kídẹ́ẹ̀. nílò owó Quran ogun aya ní tí wọ́n ṣe ju ọ̀pá lẹ̀ ó jù lọ. ọyọ́ tó gbàgbé ara. ṣé ọlọ́run fọ agbára ń bẹ fọ́nà? ọ̀pá náà ń lọ sínú mẹ́lẹ̀mẹ́lẹ̀. bí ohun tó bá fẹ́ gbé mì bó bá ṣe tóbi tó bẹ́ẹ̀ ni ẹnu yóò ṣe yàtọ̀. kọkọ kọ́kọ́ ìgbìlẹ̀ iwájú fíránà lákọ̀ọ́kọ́ ìgbìlẹ̀ tí ò dìde lẹ̀ pàtó pakuru tí musa pèsè pàpàrọ̀ pakuru sí ó sì yẹ ẹni báyìí ó kù sí a fèrè àwọn náà ó sì ṣe déédéé rẹ tó lè gbé e. ní náà bí gbogbo wa di pé ọba ń sọ pé ìgbẹ́ ló mú wa òun ló mú mẹ́wàá ah, iṣẹ́ ọlọ́run lẹ́rí wọn ẹ̀kẹta ó lè tó oṣù béèrè pé kí ni ẹran ara sí ọ̀lẹ́jẹ̀ tóun náà yẹn pọ̀kàn kí ni ọmọ àbá mi sọ ó ní àsùnbà. ilẹ̀ tí ń mọ́ òun náà nìyẹn pọ̀ kàn ní ọ̀rọ̀ àbọ̀ ọ̀ka koran ni ọlọ́run sọ́tù tàkìwé ni sura eighty one aya eighteen náà lóun fi àṣùbà àbúra nígbà tó bá yẹn pọ̀ kàn ìyẹn pọ̀ kàn tó bá yẹn yìí náà bẹ̀ ni ilé ó ti máa má bí nǹkan ó ní ẹlẹ́ẹ̀kẹrin tó oṣù béèrè pé kí ni àwọn nǹkan méjì táwọn náà lẹ́ran la wọn ò sì lẹ́jẹ̀ ọlọ́run sì bá wọn sọ̀rọ̀ wọ́n sì lè sì wá kí ló wá o onísọ́mà àtìlẹ̀ ni o ní lọ́wọ́ kùránù lọ́wọ́ sọ́ọ̀tù fún sí láti sóòrà kùtù wà náà àyà kọkànlá. nínú ọlọ́run ọba tí ṣe wàhálà. ọlọ́run wọ sọ́nà máa jẹ́ sọ́nà báwọn kí ẹ gbọ́dọ̀ wá mọ bí ìgbà tí máa ilé tí máa rìn ọlọ́ ọlọ́run níwọ̀ rẹ̀ máa jẹ́lẹ̀ báwọn sí máa lọ rẹ̀ rẹ̀ báwọn.

ó ní ìbéèrè karùn-ún èyí tó yìí sọ pé òjíṣẹ́ ninu ni tí ó sì nínú àlùjànnú tí ó sì nínú èèyàn kò sí nínú mọ̀lẹ́kà òun náà sì jíṣẹ́ àbúláwò bàbá sì kí ló ń wò. ó ní àbúláwò bàbá ó ní lọ́lọ́run gbé dìde nígbà tí káàdì. nígbà tí kandila ọlọ́run mọ̀ sí ìdúró àwọn tó rí ìdúró wọn òṣùwọ̀n jù nínú ẹ̀dá àwọn mẹ́ta ni wọ́n. gbogbo àwọn tó sọ ní burú wà ọlọ́run méjì àwọ̀ bá wọn ṣe wù ṣùgbọ́n àwọn tó wá jọ̀gà kàṣùkọ́ ha tí wọ́n jó lórí ìburú tó ga jù àwọn mẹ́ta ni ọ̀gá gbogbo wọn. àkọ́kọ́ nínú mẹ́ta yìí òun náà ni káàdìlà ọ̀pá àdìlà á ah, sórí burú. tọ́lá sọ fún àbúrò mi ẹ̀kejì ẹ̀ wọn pa ọ́. ọ̀nà náà akọ̀tò wọ́n pa ọ́. ọ̀nà ìyá àwọn báwọn ṣe àwọn bọ́lá nìkan ò kú rí ṣáájú ẹ̀ òun gan ọmọ lẹ́yìn ọ̀sẹ̀ pààyàn èṣù kàn gbé sí lẹ́nu rẹ̀. wọn ilé ìwòná ọ̀kan ní àwọn mẹ́ta tó ṣe ní ìdúró náà ẹnì kejì òun ẹni tó gún ràkúnmí ṣáálíù ẹni pọ́lọ́ ń tẹ̀ lé orí ìlú náà ńlá ọlẹ́ sàǹfẹ̀ mọ́ ọlọ́run ní ìsìn ìgbà. àsìkò ọlá ẹni orí ìburú ẹ̀ tọ́tẹ òṣùwọ̀n ju gbogbo àwọn olórí ìlú lọ. nínú ìsìnkú àrọ̀ ọmọ sáyẹ́ǹsì ológúnra kan yẹn sáré ah! ẹnì kẹta ní àwọn olórí burú àbẹ́mi ló sọ ó ní náà lẹni tí ó pa tí ó pọ̀ wọ ayé ẹni tí ẹni sẹ́yìn náà ayé ọ̀tọ̀wọ́ rẹ̀ fún òtìpasẹ̀ rẹ̀ fún òláyé àbẹ́mi mi ni olórí burú kẹta nínú gbogbo ẹ̀dá tá a bá wo iṣẹ́ tí wọ́n ṣe. ẹ dákun méjì àkọ́sù rẹ o iṣẹ́ apààyàn àti kéèyàn máa ṣe gbogbo ń tọ́lọ iṣẹ́ ìyanu ọlọ́run ọmọ tako tó ìyẹn kù lẹ̀ nígbà tábìlà wa pa abílà kò wá mọ bí ó ti ṣe ń gbé kiri àwọn ẹranko ń pò ẹ̀fọ́ kò sì sí bàbá ní gánà ọlọ mọ́kà ọlọ́sẹ̀sẹ̀ ájì ṣùgbọ́n àmì tí ọdọ́mọ̀ ní ni pé báyìí ni ọ wà bó ti sọ̀yìn tigi báyìí ni jù ẹ̀gbọ́n ọba tó ẹ̀bùn látòkè délẹ̀ ah! igi tí ọ̀lẹ́gùn tẹ́lẹ̀ ah! kí ni nǹkan ṣẹlẹ̀ níbi ẹ̀gbọ́n ti wà nù. mo bí tí ọ̀lẹ́rù bọ́ wá lẹ́nu oúnjẹ ti ká bílà ká bílà. ẹ̀jẹ̀ ká bí ábílà sì ń bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí a bá dami sílẹ̀ ilẹ̀ máa gbé mi ni bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ ilẹ̀ máa gbé mu ṣùgbọ́n bá ń pàṣẹ fúnlẹ̀ pé má lè eléyìí mu ẹ̀jẹ̀ kábílà ábílà má gbé mu títí adágún èdè orí ẹsẹ̀ ní ádámà rìn lọ́dún tó ti lọ sí ájú. ìdí ènìyàn tó fi jẹ́ pé ilẹ̀ kì í mọ ẹ̀jẹ̀. ẹ̀yin náà kí èso ara yàtọ̀ ara pàǹtà tá a bá fomi ṣe yóò ṣe dẹrùn kárẹ̀ mọ́. náà ìgbà tí ó wá sùn yẹn tán kò wá mọ bí ó ti ṣe òkú ọmọ ìyá rẹ̀ ìwé náà wá sọ pé bàbá. Ọ̀rọ̀ máa ń yá máa ń kò bèèrè àárín ìrírí orí àwọn ẹ̀yìn máa ń wá.

ẹnìkaná la pè bìbìrì ìlú àti míkáìlì nù àwọn nù àwòrán fẹ́ wá gbé wà nù lẹ́nu àwọn ẹgbẹ́ nínú ọlọ́run lẹ́nu ẹgbẹ́ nínú ọlọ́run pé o ọlọ́run náà ló ló pè bẹ́ẹ̀ ìmáwòrán tí wọ́n wà ní ìrírí nìkan ní àwọn bí wọ́n ṣe máa ṣe bí wọ́n jà ọ̀kan bá sáàkàn lọ pa kékeré ọwọ́ ń fẹsẹ̀ wálẹ̀ nígbà orí pé ó gbèdé ẹ̀ ó bá fi ẹnu ó bá fi fà á ó fi fà kankan náà ó fi kú ó fà sínú òkùnkùn tó fẹsẹ̀ gbé ó bá wá ọ̀tọ̀ sí i nìkan bí làwa ní yéé tó ń bá sì mọ̀ ní owó ti dojú kẹrọ tọ́nà ìdìbò. Ìdààmú bá kábílà ṣàdánù náà ló ṣe alápàá yẹn ló ṣe wáyé ẹni tí wọ́n pa ọ́. ìbéèrè kẹfà na abasi ó lọ tó béèrè pé. ẹ̀mí ìwo ló kú tó wáyé pé bọ́lá fẹ́ jí ẹ̀mí yẹn ẹ̀mí nǹkan míì tó wá fi sí la fi jí nígbà tí ó da kí ló sọ. ọmọ àbáṣe ni mara mi lọ́nà ń sọ ọ́nà àlùkùránì. nínú ọ̀rọ̀ àyà olùkó máa tẹ́lẹ̀ àwọn pápá. ní ẹgbẹ́ parí àyà nígbà na kà ó lè dàgbà ni pé ọ̀yà ó mọ́sá wọ́n kàn bá òkú ní àwọn èèyàn wọ́n kàn gbókùn ọ̀mọ ẹni ọ̀pá wọ́n bá ní ẹjẹ́ ọ̀nà bí musa musa ní ọlọ́run ní ẹ̀pà màálù kan. wọ́n ní musa èèwọ̀ la rí èèwọ̀ ló ń wí. a ní òkú kan bẹ afẹ́ mẹ́ni ọ̀pá ó ní àlọ́ ọ̀pá màálù ó ṣe jọra wọn. ọba tí a fi yẹ̀yẹ́ ni wọ́n sọ lóun ṣáájú ọlọ́run òun kó wọn ò ẹni tí ń fò dodo ọrọ ṣe yẹ̀yẹ́ hmm. màálù yẹn ń máa wá wa ọ̀rọ̀ pọ̀ ń máa wá rí bẹ́ẹ̀ sì fi lù ú bẹ́ẹ̀ ló kún dìde wọ́n sì bí léèrè pé ta lọ́pàá ọ́ ẹni lánàá ní ọmọ lánàá ní lọ́pàá lọ́pàá ó nítorí owó owó tó ń ní ọ̀wọ̀ lójú èèyàn rẹ̀ náà ni ìgbọ́n rárá ó yẹ kó o ti kú káwọn gbogbo. káwọn ọgbọ owó yẹn tó lò náà tó nítorí pánu nítorí àdúgbò ni wọn bá pa ọ̀yàn kájogbo ìwọ̀n ni ẹ̀rọ fọlọ́gbọ̀n. ẹ àwọn ọmọ inú yẹn ni wọ́n ti lu ẹni tó kú tó fi bóyá ti tán tó padà sí. tó béèrè ní o. ìbéèrè ó ní tó bẹ̀rẹ̀ pé oṣù mélòó ni ìyá musa fún un lọ́yàn kó tó lọ gbèjì sínú òkun sì dáhùn. oṣù mẹ́ta tí wọ́n bímú tí ìyá musa bí oṣù kẹta lọ́nà ọ̀nà bíbí náà ìfẹ́rù bá ń bà nípa bàrà ni ọlọ́run tún ní ìrẹ́ kan ní sọmọ rẹ ṣùgbọ́n fẹ́rù bá ń bọ̀ gẹ́gẹ́ bí abara. Thank you. gbàgbọ́ o gbàgbọ́ tí ò ní àbomilà ká gba ọlọ́run gbọ́ tán pọ̀ ó láàrin ọ̀yà musa àádọ́mà rẹ padà wá ṣùgbọ́n oṣù mẹ́ta lẹ́yìn oṣù mẹ́ta tó di lọ́dọ̀ lójú sínú òkú abdullahi abbas adamba ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ ó ní ọjọ́ àwo àrọ̀ ọjọ́ àwo lọ́lọ́ lójú sínú òkú no àbúrò àbá sì sọ pé. ọlọ́jọ́ ìjùmọ̀ ah, ọlọ́run aṣíjú àwọn àbúláyọ̀ ó ní ààyè tó sì gbé sí ààyè yẹn ní pè ní kúlísùn nínú òkun ìbéèrè kẹsàn-án ó ní. ó tún béèrè wípé bóun ni bàbá wa dàbò ṣe bóun ló ṣe ga tó ó ní ni ọlọ́dọ̀ ó ní ọlọ́dọ̀ ìdìbò ṣe fún wa ó ní ọgọ́ta ọgọ́ta àgbọ̀n ó ní bàbá wa náà lọ ga ẹni pé gbóhùn bàbá wa. ọgọ́ta ọgọ́ta àgbà. kódà àwọn onítòsí ẹ̀mí nígbà àkọ́kọ́ dáyé wọn lọ gbà á pọ̀ wọ́n ní orí rẹ̀ bá ń ha sọ́mọ̀ wọ́n á lọ báyìí kí a ní lórí báyìí ọlọ́run bá ti wọlé lórí lọ́ọ́ dínkù díẹ̀ ọmọ wa dínkù wọ́n ti ṣe abẹ fún wa wa wa ọgọ́ta àbọ̀ ìgbà ẹ̀rípọ̀ ga ni lè lọ dáadáa ní abẹ́ sọ́nà lórí ìgbà ń pẹ́ kùnkan kan hà lórí wọ́n mọ àwọn ń fà lórí ta Adama ádámù kó iṣẹ́ lé lọ́wọ́ abdullahi abbas ó ní ṣíṣù ni torí ànábì wa ádámù aleyhisselam ìyàwó àwáwò káánádì tàbídùlẹ̀ ádámù táwọn mẹ́yìn sí ìṣòrí nàbàtìnà sí kò lè mùlámù na ní nàṣìṣà. fàyínàmú wàlẹ̀dẹ́tù mùfàdùdà. ìgbà ogún ni ìyá wa àwárù ló lóyún fún bàbá wa ádámà ìgbà ogún ó sì ń bímọ ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó ń bímọ méjì méjì méjì méjì ọkùnrin kan obìnrin kan ọkùnrin kan obìnrin kan ọkùnrin kan obìnrin kan lọ́nà ogún ah, ọlọ́run iṣẹ́ lọ́wọ́ ọmọ bá kúnlẹ̀ ọmọkùnrin èdè wá bìlà láàrin ni wọ́n ń pè ní ṣíṣù ṣíṣù lọ́wọ́ ajé ànábì ọlọ́run gbàdá wọn fẹ́ lọ àjẹ́nà olóko ṣúfì òkúni lọ́wọ́ abdullahi ọmọ abbas ọjà ń bá. ọdún mélòó wá ni ó gbé láyé. láti láti sọ. wà á ta ara alifa alifa alifa láti ilá ìdàgbà. ẹgbẹ̀rún ọdún ó dín ọgọ́ta ni wa dáná gbé láyé. ó lè tó oṣù pé wípé ẹyẹ ẹ̀wọ́ ẹyẹ ẹ̀wọ́ ní adìẹ ẹlẹ́sẹ̀ méjì méjì ni wọ́n máa yé àtàwọn ẹyẹ ní wọ́n ti lẹ́sẹ̀ méjì òun tẹ òun tẹ kì í yé a sì máa fi ń là sí obìnrin ọmọ bàbá abdullahi abdullahi sì dáhùn wọ́n lè yẹ wàtúwàtì ni. àlàyé náà fa àfihàn ìta. wọ́n pé tí ànẹ́bì sá tó bá ya àwòrán kalẹ̀ tán tó mọ ẹyẹ ó jẹ àmọ̀ mọ́ àmọ̀ atẹ́gùn sí sì di ẹyẹ. ọ ya àwòrán yẹn ní àwọ̀ ẹyẹ ni o ẹyẹ eléyìí ti ń bẹ o ẹyẹ ti ń bẹ ṣùgbọ́n ya àwòrán àwọn kínní yẹn mùsùlùmí yẹn ọyà yóò tù kalẹ̀ báyìí yóò tó wọn wọ́n fa màmá ẹyẹ bá ya kalẹ̀ ní yóò tẹ̀ sí orúkọ náà bisimilayi káwọn ẹyẹ yóò dìde wọn máa fò lọ wọ́n sì máa fò lọ káwọn èèyàn máa wò wọn lọ báyìí bí àwọn lékèélékèé ṣe máa lọ yẹn tí bá àwòrán ẹyẹ àdán ni kì í ṣàdángan ọ̀tọ̀ ní ti àlọ́lì ìsà ṣùgbọ́n àdángan ni máa ń yé kì í yé ó sì máa ń fi rírà àwọn ìdáhùnsí ìbéèrè méjèèjìlá ni àgbọ̀yà pé lè ìpalẹ̀ àyà kùrán tá a fẹ́ tú àti ìpalẹ̀ rẹ̀ máa àwọn àṣàfọ̀mọ́ ọlọ́run pé ṣubú ẹ̀ náà ha lékè náà. ṣubú ẹ̀ náà ha lékè náà. ṣubú ẹ̀ náà máa ń sọ ọ̀rọ̀ lórí àgbẹ̀kọ́ lé lágbèlé. ṣubú ẹ̀ náà máa ń sọ ọ̀rọ̀ lórí àgbẹ̀kọ́ اللهم اجعلك كريما لا شريك له تعالوا ọ̀dà kí a yọrí ọ̀rọ̀ ẹyẹ àdán ẹyẹ àdán tá a yóò ẹyẹ yẹ nínú ìjísọ̀ lára rẹ̀ àkọ́kọ́. àsìkò tó náà ni ọmọ kọ́ máa fò àlàfo àlàfo mọ́gírìbì ni mọ́gírìbì ọ wọlé ní wákàtí kan ní máa fò ọlọ́run dada ó ṣe mùjísà fún pọ̀ nínú àwọn mùjísà rẹ̀ ni pé tó bá fẹ́ jẹun. ọ̀yàn tí ń bẹ láyà rẹ̀ ọlọ́run ti ọ̀kan nínú ọ̀yàn yẹn ó fi wàrà sílẹ̀ fún un èkejì ó fomi síbẹ̀ wàrà lọ fẹ́ mu àyà rẹ̀ náà ni ó tẹnu bọ̀ wọ́n fẹ́ mu kódà àwọn sọ̀rọ̀ wọ́n ní kúlù tọ́ erin àláì nílá hùfà ní rámù àtúnú gbogbo àwọn ẹyẹ náà lè jẹ́ àwọn sọ̀rọ̀ àṣẹ ṣe ní wọ̀ ìdá ara ti jẹ bọ́ ẹ̀yìn ká má jẹ ká má jẹ àwọn èèyàn ní àmọ́ ẹ̀dùn iṣẹ́ ìyanu ọlọ́run káwọn jẹmọ́ ọ ẹlẹ́rùn dúra wọn ẹgbẹ́ wa ti jẹ bọ́ ẹ̀yìn ọlọ́run ti dárí ní à. bẹ́ẹ̀ náà l'Ejò, ejò adìsọ̀rọ̀ ejò fún wa. àlàámù ni ejò ọlọ́run ṣe ní àwọn àti ní wọ̀ torí ìṣùkà ń bẹ lára rẹ̀ o. àyàfi ẹja tó mú àwòrán ejò dání ẹja tó mú àwòrán ejò dání èmi ò pé ń jòkè fún ọ ẹ̀yìn na ń kó máa ń rí bí ejò ní ó yá lẹ̀ yóò gùn láì yóò sì lẹ́nu tó bó ṣe rí o á gbọ́ ìkéde a tó máa bá kan Àdúrà ni àwọn

ọlọ́dúnrún àti mọ́mí five thousand naira yanni ìmọ̀sílẹ̀ yẹlẹ̀ ní two thousand naira àti káyọ̀ àti káyọ̀ tòbí two thousand naira àti ìdájúwọ́n ní one thousand naira tàbí àti màlúwà rẹ̀ ní one thousand naira láti ìmúká ìdùn three thousand naira lọ́wọ́ tó ti wà sí ìdájúwọ́n one thousand naira wà ní ìwọ̀n lápò ní kàmọ́rù bíi one thousand naira basiru òyìnbó ní ìyàní three thousand naira ẹ̀rọ ní ọ̀sẹ̀ tọ́lọ́ náà ìlú náà sì máa ń mẹ́ta tọ́ five thousand naira. màdúró ah sorry ẹ̀rọ náà kan mọ̀ máa ó ní ti mẹ́ta tọ́ one thousand naira. mo sọ yìí ni o mo sọ yìí ọlọ́run ẹ̀rọ yìí mi kàn ẹ̀ dábẹ́ mi ọlọ́run ọ̀sán ẹ̀rọ yìí. ìbùdó yìí àfẹ́rí láti kí i. wàtàkùnà eh, láti ọlọ́kan fi wàtàkùnà eh, máa múra ìmáàmù wa ajámu òjò wọn fi ṣe lánà òkàn lẹ́gbẹ̀ẹ́. àwọn ìdílé owó tí a kábírùlá akínyọ ẹ̀yin ẹlẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ bùkọ́ fún yọ ẹ ṣeun. Àbọ̀ sínú Kùrán náà, ó yà wọ àlájọ wa. Àwọn olùdíláyìn lọ ṣe ìrọ̀lẹ́ òní. jẹ́ ká máa kú lọ lórí àsìkò. alukóraánù ni a máa gbọ́dọ̀ yóò. ẹni ibi tí a bá lánàá ni pé ọlọ́run ní wàhálà táǹkì ó máa ń ta. táǹkì ó máa ń ta káàbà ọ̀gbọ́n nílẹ̀ nìkan. ilé rẹ o ọlọ́run jẹ́ fẹ́lù fún wa o bọ́lọ̀ ń bá wa sọ lánàá nà ọlọ́run ní ẹ mọ́fẹ́bìnrin àwọn bàbá yín gbogbo ẹ̀yin ọmọ tó yẹ fẹ́ ara ìyàwó bàbá lẹ ti ń kọ́ṣẹ́ ẹ tún bá o ẹ tún bá o ó burú o kódà sẹ́rí àáfàá ni débi pé ká pé ọmọge tí bàbá fẹ́ kò tí ì dọ́dọ̀ bàbá tí bàbá fi kú ẹ má sọ pé àhírà ló kú ó ń kú láwọn ọmọ ọmọ ọba ọmọ ìgbòlídó fóònù wọn fẹ́ o tó ọba fẹ́ tó ń ti bí kò tí ì dọ́dọ̀ bàbá ṣùgbọ́n bàbá ó ti bà lè lé iṣẹ́ ti lọ lórí ẹ̀ ẹ̀yin bàbá òṣùkú nǹkan kan ẹ má fi fún ọmọ bàbá o ẹ má ti ọmọ ọlọ́mọ sí ọ̀rọ̀ o ẹ má pẹ̀lú ìyẹn bàbá yìí o ọlọ́run fà mí pọ̀ ọlọ́run ní ilé ọmọ akọ́dúnṣọ́ lọ́kàn. àbẹ̀yẹ̀dẹ́ ṣé ń gbà tó lò sí ìdè. nígbà wọn bá yọ̀ọ̀dà ìjàmbá. ọlọ́run ní kẹ́ fẹ́bìrin bàbá yín ọjọ́ ìwà àbàjẹ́. bàbá mi ta ọ̀pọ̀ ọjà àtàrí ìlà. ọjọ́ ìwà èébú tó lè fa ìyà lọ́dọ̀ fún yín. ọ̀nà tó ẹ

àmì kan wá lára wọn. Ah, al Ayà dé ọlọ́ni anáfẹ́ àwọn àyà yín o. Gbogbo ẹni wá fún ní ìṣòro láyé òde òní o. Ó ní tún pọ̀ sí Ọlọ́ni anáfẹ́ àwọn ọmọ yín obìnrin. ìgbìmọ̀ ẹ̀ṣẹ̀ tí a fún ń gbọ́ bàbá fa ọmọ rẹ̀ mọ́ra ilé ọkọ̀ owó ló tún lọ. ó sì ah, ọmọ o. ọlọ́run ẹ má fẹ́ àwọn ọmọ yín obìnrin ẹ má fẹ́ wọn. wàá àwọn ọmọ ẹ̀yà yín lóbìnrin ẹ má fẹ́ wọn ẹ má fi hàn máa wọ́n. àwọn arábìnrin bàbá yín bóyá àbúrò bàbá yín ni lóbìnrin tàbí ẹ̀gbọ́n bàbá yín lóbìnrin ẹ ọlọ́run ní sọ̀rọ̀ o. máa wọ́n. bóyá wọ́n jẹ́ àbúrò fún màmá yín lóbìnrin àbí wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún màmá yín lóbìnrin lọ́ọ̀ni ẹ̀ mẹ́fẹ̀ẹ́ wọn ẹ mẹ́fẹ̀ẹ́ ṣayá o. bákan náà ọmọbìnrin tí ọmọ ìyá yín ọkùnrin bí ẹ má fi ṣèyàwó o ẹ má fẹ́ o. bákan náà àwọn ọmọbìnrin. tó sọ pé ọmọ ìyá yín lóbìnrin ló bí ẹ má fẹ́ o. wà á mú máa kò kúrò láti àjọ àlẹ́ fún. bákan náà àwọn ìyá yín tó ṣe báwọn ni wọ́n fi yín lọ́yàn ẹ má fẹ́ wọn o. wà á kọ́ wá kò kúrò ní ọ̀rọ̀ lọ́rọ̀. bákan náà àwọn tó jẹ́ ọmọ àyà fún yín níbi tẹ́ ẹ ti múmú tó ń pè ìyá kan náà ni ó fún yín lọ́yàn ìyá yẹn ń tẹ òun máa ń gbọ́ máa ń tọ́jú ni èyí tí wọ́n gbé wá láti ìbí kan tọ́jú ọkùnrin ó wà ńbẹ̀ èyí tí wọ́n tún gbé wá láti ìlú kan tọ́jú obìnrin ó wà ńbẹ̀ ìyá yìí náà ló fún ọ méjèèjì lọ́mú ọlọ́run ni ẹ má fẹ́ra yín o ọmọ ìyá ni yín ẹ̀jọ̀ ni wọ̀ àmọ́ bàbá ìyàwó yín tẹ́lẹ̀ ló kú ọbẹ̀ lọ́kọ mìíràn ṣùgbọ́n ó ti bímọ kan fún ọkọ tó kù ọmọ rẹ̀ ṣègbóbìnrin ọmọ wa gbé wá sílé ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ fẹ́ tọ́hún gbọ́ wọn lọ́ọ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣùgbọ́n márùn-ún. òun náà ti dọlọ́mọge ó ti ń yanjú ó ti ń ọkùnrin ah, ah. ó sì ti fẹ́yà rẹ̀ àbí fẹ́ obìnrin gan ọmọkùnrin ní ọmọbìnrin wa ibi àáfàá tí olóhùn fẹ́ o bàbá àti ìmọ̀ wò pé mo ti wá ó lóun ní ọmọ ìyá ìwọ gan ìyá ìgbà gan ọjà. ọkùnrin ìbá tún ọ̀rọ̀ tó wá lọ́kọ̀ọ́. Sẹ́yìn wọ́n ló ń bá ara. Ọlá ni a mẹ́fẹ̀ẹ́ àwọn ọmọ ọ̀dọ̀ ìyàwó yín ò tó yẹ pé wọ́n ti wà nínú ọgbà yín. Lóòótọ́ jẹ́ pé ẹ ti wọlé sọ ìyá. ẹ ti wọlé tọ̀ ya rẹ̀ ń wà ya rẹ̀ ti jọ lásìpọ̀ ó ti gbá ń pọ̀ lọ́nà ẹ̀ mọ̀sán mọ̀ mọ́. ọlọ́run elétò ọlọ́run wa ń tọ́wájá sí pé ẹ tí ìwọlé ní ìwọ àti ya rẹ̀. ọmọ yẹn tó fẹ́ ṣé kò sí láìsí nílẹ̀ kan. ọ̀la ni ọ̀sẹ̀ fún ọ̀sẹ̀ fún ìyá rẹ̀ ọ̀dọ́ ìwọ àti ìwọ ìwọ àti ìyá ẹ̀kọ́ rẹ̀ lẹ̀ bá. tó ìyá ìyá ọmọ rẹ̀ obìnrin gan olùdókẹ́. nígbà bẹ́ẹ̀ tí ìwọlé ọlọ́run lè ṣe ìgbàgbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti wọlé sọ̀rọ̀ ayé o ẹ má sọ̀rọ̀. wọ́n máa bẹ́ ìlú abẹ́ náà ìkún. ọlọ́run bá fi náà ẹ má fẹ́ àwọn ìyàwó ọmọ yín ìsìláàmù náà dá o bẹ́ẹ̀ ni ọ̀la fún ìsìláàmù àgbàdo olùgbàdo ayé o.

ọlọ́run àwọn ọmọdéwọ̀n wí ó wọn làwọn bẹ́ẹ̀ ti gbèbè di ní gígan ìyàwó ẹ̀ mọ́tẹ̀ tọ́lọ́ mẹ́pọ̀ tí a máa pè ní èèyàn la lọ́lọ́run ya ti ṣe àdáyẹ náà lọ́lọ́pọ̀ ọmọ ènìyàn máa pè ní la tí ì lóbi ni pé àwọn ọmọ pé ilẹ̀ ti bí wọn. ẹ má fẹ́yàwó wọn o. wàá sọ bí máa ń wò bá ìdàgbẹ́ ó bẹ́ ìdílé ńlá wọn ìbàdàn. àlàkàtà ọlọ́run a sì má pọ̀ ọmọ ìyá méjì jọ lójú kan náà ọ̀fẹ́ náà ojú bá dúró wọ́n wá fọ́ lójúlé. ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọlọ́run ní mọ̀kàn àpọ̀. Ah! nínú ọ̀rọ̀ ká àdàbọ̀ mú ọ̀rọ̀ ìgbà. àná ọlọ́run mọ̀kàn. ẹ dákun ẹ wọ́n bọ́ọ̀lù ọ̀hún ti parí ọ̀rọ̀ yìí. olùwà nínú ńlá ká àná. ó mẹ́rin pé ètò ẹnì kọ̀ọ̀kan ti ṣe bú ẹ̀yìn náà ní òun foríjì. torí pé aláforíjì lòun òun sì jẹ́ ọ̀rọ̀ méjì ẹ jẹ́ ká wo tàbísírì fún àsùn díẹ̀ sí تعالوا إلى ما تعلمون فإن من أراد لا يرجي ذلك وفي ناديا lọ ẹ̀sán tó gbẹ́ nìkan lọ́lá pé kọ́ máa kà ní. ọlọ́run wa ní rùmọ́tì kúrin mọ́tò ní máa a ṣe àwọn ìyá ilé ìwọ o ẹ má fẹ́ wọn o ẹ má sọ wọn níyàwó o à ń báńkì náà ẹ má fẹ́ yà ó ní. wàsánì lásìlíjà dáàtì ní ìtìlẹ́yìn àdì áwìlì nílẹ̀ ó ní àwọn ẹ̀yà tí ọlọ́run tọ́ka sí ó ló kó àwọn ẹ̀yà àgbà sínú ní ìkẹ́ àdàbà ìyá tó bí bàbá àti ìyá tó bí ìyá àgbẹ̀ a ní àwọn òbí tó bí àwọn òbí wa ọlọ́run ní ìyá yín náà ni wọ́n ẹ mẹ́fẹ̀ẹ́ wọn. wọ́n bẹ̀ máa ń sunkún ẹ sì máa fẹ́ àwọn ọmọ yín obìnrin ọ̀sánù láti bànáàtì làwùláàjì àyín sàfàyínà wọ́n lélẹ̀ náà tún kó ó tún kó sínú àwọn ọmọbìnrin tí àwọn ọmọ wa bí. lóbìnrin àwọn ọmọbìnrin táwọn ọmọ ọkùnrin bí ọmọbìnrin wa náà ni wọn o ẹ má fẹ́ wọn o ní ìyá àtìyàn àgbè áwìrì múmi lọ́yà ní agbègbè ti bàbá tàbí agbègbè ìyá. wọ́n àmọ́ sòkòrò bákan náà arábìnrin bàbá yín ayáwá sí abáyé àwọn arábìnrin bàbá yín bóyá wọ́n jẹ́ àbúrò bàbá wa àmọ̀jẹ́gbọ̀n bàbá wa lóbìnrin ẹlọ́sẹ̀ wọn. wàá gbé báàlù àtàwọn tó ń jẹ́. ìyá àgbà bàbá àgbà ọlọ́fẹ̀ẹ́ wọn. wàhálà tùkùn bákan náà ẹ má fẹ́ àwọn obìnrin àwọn èèyàn ìyá yín arábìnrin ìyá yín wọ́n yẹ jẹ́ ẹ̀gbọ́n ìyá wa lóbìnrin àwọ̀já jamuru ìyá wa lóbìnrin àwọn ní jẹ́ alásùkò ẹ má àwa tùmọ̀ àtùmọ̀ àti àti yàdá àtùkọ́ àwọn tó tún jẹ́ ìyá àgbà fún wọn náà. Bàbá náà pèlè háhì. Ọlọ́ni ẹlọ́sẹ̀ ọmọbìnrin tí ọmọ àyà ayé lọ́kùnrin bí o. Ọmọ àyà ayé ọkùnrin obìnrin tó tún wá bí náà pèlè húùtì. àwọn ọmọbìnrin tí àwọn ọmọ àyà yín lóbìnrin bí ẹ mọ̀tàn wọn àyájọ́ olùfín yìí ní àwọn ládàá lórí gbogbo wọn náà la fún ọmọ rẹ pàwọ́ mọ́ra sùkún ẹ sì mọ́tẹ́ àwọn àyà yín láti ìyá ìlànà fún àwọn tí wọ́n fún yín lọ́mú gan-an. abọ́dà òṣèlú wọn ní gómìnà istik mari àwùlé tó yẹ pé kò tí ì pé ọdụ meji wọ́n ti wọ́n ń sọ ni pé káyipẹ́ arábìnrin kan wà níwò nílùú àlùbáríkà ọ ń fọmọ lọ́mú àwọn èèyàn ń wa o. ó wá gbé ọmọkùnrin kan wá ọmọdékùnrin kan kékeré kápẹ́ gbé ara sí Ìbàdàn ó wá mọ́mọ́ nílẹ̀ wọ́n tún gbé ọmọbìnrin kan wá ọmọbìnrin kékeré látẹ̀kọ́ ẹ lọ gbé fún ìyá tí ń fọmọ owó máa gba nǹkan. pé ibi tí wọ́n ti gbé wọn wá lọ́tọ̀ọ̀tọ̀ ti wá ìyá kan náà ló fún ẹ lọ́mú wọ́n ti dọ́mọ ìyá. àyàfi tó bá já sí pé èyí tí kọ́kọ́ gbé wá ọmọ ọmọkùnrin tí wọ́n kọ́kọ́ gbé wá láti Ìbàdàn lọ́dọ̀ ìyá ó ti yá ẹlẹ́nu ọmú tó ti lọ. ó ti mú ti mú O tán. ó ti mú ọmú ó ti pé ti pé ọdún méjì. ó ṣe láti sọ mílẹ̀ àwọn òbí ẹ̀ ti gbà sọ́dọ̀ wọ́n bí tó yé wa o torí ń tà yẹn jù yìí tàbí májìmọ̀ yìí ni bá a lọ ìbá rẹ̀ àmì ọ̀rẹ́. máa gbé èèyàn lọ náà wọ́n jù gbé a lọ. ta tún yọ ọ̀sẹ̀ díẹ̀ díẹ̀ báwọn. tọ́wọ́ wá jẹ́ pé ọmọ wọ́n ti lẹ́nu ọmú lọ́dọ̀ ìyá tí ó ń fọmọ lọ́mú lẹ̀ tí wọ́n tó gbé ọmọbìnrin kejì wá lẹ́yìn ọdún méjì láti ìlú Èkó. ìgbà ni méjèèjì bá bàlágà ní ọdún wọn. bí wọ́n bá ríra wọn bí wọ́n bá ń sọ̀tàn ara wọn ìyàtọ̀ wà níwò tí ń fọmọ náà ọkùnrin níbẹ̀ ló ń dunú obìnrin náà ní ibẹ̀ náà ní tó náà tó bá ti já sí wípé ìwọ̀n tí kúránù sọ ni wípé àtàwọn ọmọ ìyá yín nínú ìrọ̀lá ẹ̀yọ mú pọ̀ lórí àyọ̀ wà yanjú wa ti tó báyìí ni a máa a ní àwọn àlejò a kí wọn káàbọ̀ láti lẹ́kọ̀ọ́ a kí wọn. ẹ̀jẹ̀ tó máa ti wà ní ìwò tó ń tó mú lọ́wọ́ láti fi máa ti rẹ̀ tó ọba sọ́nù wá ń jọ wá gba àwọn àti tó máa ti rí o tó wá gba àwọn tó wá ti wá ń kọ́ ní wá gbà bí o.